tó wọ́n ní máa wí máa wí báyìí wọ́n ní ṣàwo wọn lóde òfófó àpọ̀jù ọ̀rọ̀ wọ́n ní ṣàwo ìlú èdè gbogbo ènìyàn tí ń bẹ lájọ́ ṣàròyé mo kí yín pé ẹ kú wàhálà ẹnu o ẹ tún kú ilé fótò ní ọmọdé ilé mo kí yín o ẹ̀yin àgbààgbà mo kí yín gbogbo ẹ̀yin ẹ̀dá tó lórí ọ̀fẹ́ tó ń wò mí níkànnì tá a wà yìí <laughs> ètò alálùbáríkà ni ìgbà ìwáṣẹ̀ a tún ti gún wà sórí ètò fún tòní lọ́sẹ̀ tó kọjá àwọn ènìyàn wò wá nígbà tá a parí ètò ìpè bẹ̀rẹ̀ sí ní jálura wọn wọ́n ń bèrè pé bó o lè yí jẹ́ bó o ní tọ̀hún jẹ́ ọ̀rọ̀ bàbá yìí ṣé bẹ́ẹ̀ náà lórí mo ní nígbà tá a wà lórí amóhùnmáwòrán àǹfààní ń bẹ fún ìwọ náà rí bí bàbá òun ṣe ń dá bí ẹnu tó rọ̀ bí òwe gbogbo etú tí fágbéró pa ìwọ náà lórí ọ̀fẹ́ òun rí níbi tó wà ní kẹlẹfẹ lọ́hùn òun ó sì kó ẹ̀rìndínlógún yóò dá wọyọ yóò mọ ṣàlàyé ìgbésí ayé rẹ fún ọ ọ ti mọ̀ pé kinní kan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kò ṣeé jẹ kò sì ṣeé jù sọnù àmọ́ o ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi àláwùràbí ká tún di alájà lámà wa mú pé orí ṣeun ṣeun bó bá ṣe wípé kò sí àwọn àkàndá ẹ̀dá àwọn ògbóǹtarìgì tí ọlọ́run ọba mi gbé kalẹ̀ sókè èèpẹ̀ bí irú bàbá fágbérán kí làbá máa wí lónìí ẹ̀yin náà ẹ̀ wò ni nígbà ìwáṣẹ̀ àwọn àìsàn hérehère tí ò lè dojúkọ àwọn baba ńlá wa ó wá ń jọba láyé àwa ènìyàn lónìí ọmọ tó fa sábàbí ẹ̀ <laughs> wọ́n lọ́mọ tó sọ lẹ́nu ó ṣàkóyàkọ ni torí pé a ti gbàgbé ìgbà ìwáṣẹ̀ bàbá mi kan bá mi sọ̀rọ̀ káwo rere ó máa nímọ̀ rẹ̀ bàbá adébáyọ̀ falé tí wọ́n bá mi sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún wọ́n pe amọ́bọ̀dé àyàndá mo ní hó bàbá mò ń da yín lóhùn bàbá sọ fún mi wípé bẹ́ẹ̀ èèyàn bá gbàgbé àná onítọ̀hún ò ní pẹ́ dẹni àná ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá rántí àná onítọ̀hún ò ní tètè dẹni àná. ọmọ wò pé kí ni àsámọ̀ ń dálé lórí ohun tó ń ṣẹlẹ̀ ni wípé ìwọ tó ti wà nínú ìṣòro kan lọ́jọ́ pípẹ́ bóyá ọlọ́run ọba mi wá bọ́ ṣe ọ̀rọ̀ náà báyọ̀ bọ́ ọba rántí wípé ọ ti wà nínú ìṣòro kan nígbà báyìí ọmọ bẹ alájà lámọ̀ wípé kọ́ ọmọ padà abẹ̀mọ́ láyé ni ṣùgbọ́n ẹni tó bọ́ nínú ìṣòro. tó wá di wípé ọjọ́ kù ṣe gàdà ó ti gbàgbé pé òun ti ẹ̀ṣà àìsàn kan rí tó wá tún bẹ̀rẹ̀ sí ní tẹ ojú ilẹ̀ ní bàṣubàṣu onítàn wọn tún padà sípò ẹ̀yìn òun ni mo kí ọmọ kékeré ilé o lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tó lórí ọ̀fẹ́ tó ń wò mí ní ìkànnì alálùbáríkà wà yìí èmi nìkan kọ́ mo wà lórí ètò ẹ kúkú ti mọ̀ wípé n ò lè mọ̀ lálejò lórí ètò àlejò mi ò sì pé méjì wọ́n ní ẹyẹ méjì kì í jàṣà bàbá fágbénró ọmọ àṣẹ lóògùn ejò ìfágbémiró ọmọ òṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ẹ á tún ní àǹfààní láti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá ẹ̀ lónìí torí pé a wà lórí ètò ni ẹ jẹ́ kí bàbá Fágbéró ẹ jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ mi mí ẹ jẹ́ ká máa bọ̀ ẹ jẹ́ ká máa bọ̀ mo kí yín pé ẹ kú àbọ̀ bàbá Fágbéró àpèsè ìṣègùn àgbáyé ẹ bá mi kí gbogbo àgbáyé torí pé gbogbo àgbáyé ni wọ́n ti ń wò wá. mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo sì kí àgbàlagbà hmm, wípé a kú déédéé àkókò yìí o a sì kú bójú ọjọ́ ṣe rí hmm, ìbànújẹ́ ò ní kàn wá o. àmín o gbogbo etí tó ń gbọ́ wa gbogbo ojú tó ń wò wá ẹ mà ní sunkún. àmì Ẹlẹ́dùmarè. ọdún yìí máa tún lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ mọ̀nú ọmọ ní fòṣì lọ́dún yìí. àṣẹ o ó dàṣẹ wá. ọdún yìí yóò máa ṣèso re fún ọ. àmì o àmì o. ọdún ìgbéga ọdún yìí ọmọ jẹ́ fún ọ. àṣẹ wá. gbogbo wa tó ń wò wá tó ń ṣe ètò wa ìbànújẹ́ ọmọ ní wọlé rẹ̀. àṣẹ wà. ogun tó dàbí ogun nínú ayé rẹ̀ yọmọ dìgbẹ̀tẹ́lẹ̀. àmì o àmì o. bẹ́ẹ̀ ni ó rí o ayé ò ní bá wọn kó làákàyè rẹ o àṣẹ àṣẹ àṣẹ wọn ò ní ta ọpọlọ rẹ rú o àmín yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o àmín o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. bọ́ọ̀mù kékeré bá mọ́ṣẹ́ lọ́wọ́ apẹ́kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti wí náà ni ó rí àròwúrọ̀ mọ́ bàbá fagbéró. ó dàṣẹ ó dèpè gbogbo wa tó ń wò wá tó sì ń ṣí à làákàyèrè ò ní dàrú o ọbara ni kò sí olórí kóyèkóyè ọmọ awo ní í ṣe ọmọ awo ní ọbara ni kò sí kò ní jẹ́ kí wọ́n rí iye tiẹ̀ kó lónìí o. àṣẹ o àbí àtẹ̀mí náà. orúkọ mi ni ifágbémiró ọmọ òrìṣàtọ́lá àpèsìnṣègùn àgbáyé ọmọ bíbí ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí hmm. akọ̀mọ́bànjà àwọn olówó ẹbọ́nlé mo kí kábíyèsí ògúnṣọ́ ìlú mọdákẹ́kẹ́ o. kábíyèsí bàbá o wípé ẹ kú àtìlẹ́yìn mi ní gbogbo ìgbà ẹ kú àdúró tì mí hmm. torí wípé wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀ bẹ́ẹ̀ ni nítorí wípé mo ní wọn lẹ́yìn wọ́n sì dúró tì mí gbẹngbẹng pé máa lọ àwa la ọmọ wa ní ọ àwa la ró ọ kò sí kankan tí ó ṣẹlẹ̀. nígbà tí wọn náà ò sọ lẹ́nu mo dúpẹ́ o kábíyèsí o ọmọ tó ṣe pàdé bàbá rẹ̀ ń gbé. orí àpèdè àwọn ọba yóò ní gbóná máa ní. ó dàṣẹ wá. ìyálòde tìlú mọ́dákẹ́kẹ́ mo kí yín ẹ o. yèyé o. ọ̀já tẹ̀ fi ń pọ̀ ní ọ̀já náà ní í já o. àṣẹ. mo kí ọ̀ní rìṣà o pé ilẹ̀ yorùbá ò ní dẹ̀rú lásìkò ti yín o. kábíyèsí bàbá o àlàkà ọmọ àpáàrà ẹkùn ọmọ kíyèsí. kábíyèsí ọ̀ní ní gbóná mo júbà olódùmarè o ọba tó ní wá tọ́ ọmọ wá. mímọ́. ọba tó lewé tó le gbò. kábíyèsí rẹ o. ọba tó ní gbogbo ń tà ń pè lóòjọ́ tà ń pè lóògùn. ọba alágbára tí ń fa alágbára alágbára ìbà rẹ o. torí pé béèyàn bá jẹ́ lóògùn tí ọba fi tọ́ ọlọ́run ṣe yọ parẹ́. ẹ onítọ̀hún tẹ́. béèyàn bá dín òun lóògùn tó ní tọ́lọ́run bó o ni kò ní pẹ́ di tàná. bàbá fagbẹ́rọ olórin kan pé bọ́ọ̀ bá jù mí lọ ọjọ́ ọlọ́run lọ ọlọ́run lò lóògùn bẹ́ẹ̀ nítorí pé gbogbo tá à ń lò tá à ń fi kúra wọn tá à ń pèlè wé tá à ń pèlè pò yìí ọlọ́run ló ní gbogbo ẹ̀. àṣẹ òòṣà òkè ni. bá a bá wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a jẹ́ wípé agálá ìmoore ni hmm, hmm. tí ọ̀bá dá ewé fún wa tí ọ̀dà egbò fún wa kí la fẹ́ máa pè lò pọ̀. bí ò bá sí sùúrùlẹ̀ kí la bá máa pè níyàn. ìbọn olódùmarè o. tótó rẹ kábíyèsí olódùmarè. àti gbogbo ẹ̀yẹ lágbára tí ọlọ́run fi òpó lẹ yorùbá lé lọ́wọ́ o. ẹ kú kalẹ̀ o. gbogbo ẹ̀yẹ akọni tí mẹ́lẹ̀ yorùbá kí yín o pé ẹ àmójúbà wa o ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o àṣẹ wà etí tẹ fi ń gbọ́ wa kò ní di àṣẹ eh, àṣẹ àtọkùn ọdún tẹ wájú hmm. fáǹfààní ẹ̀yin tẹ ń wò wá fún tòní ó yẹ ká mọ sọ àwọn àǹfààní kọ̀ọ̀kan kalẹ̀ hmm. tẹ́ mọ rí dìmú. ó dáa bẹ́ẹ̀ bàbá. nítorí wípé ẹ fojú wò wá ni a ní gbàdúrà kójú náà fọ́. àṣẹ o. ẹnìwọ́n tójú rẹ bá wá ń wa mẹ́ni ní ṣe bí ìwà pọ̀npọ́n ni lọ wá orógbó ẹyọ mẹ́ta ó ní báwọn bàbá wa ṣe lò ó. orókó ẹyọ mẹ́ta péré. ó pẹ̀lú àṣì ọlọ́run. bó o ni wọ́n ti lò ó bàbá fágbéró. wàá kọ́kọ́ gbé omi kaná tí ó hó dáadáa bí ìṣẹ́jú mẹ́wàá wàá wá sọ omi náà kalẹ̀ wàá jẹ́ kó tutù wàá wá mú orógbó ìwà bó èkó ẹ̀yìn rẹ̀ kúrò wàá wá gé kéékèèké wàá lọ wá déédéé ìkíní eh, ike tí wọ́n fi ń ta ice drop yẹn omi yẹn kò nífẹ̀ẹ́ ju déédéé rẹ̀ lọ ó ní wàá wá gé orógbó yẹn sí fún ọjọ́ mẹ́ta ọwọ́ àmọ́ wa kan sí a drop pẹ̀lú àṣẹ ọlọ́run ojú ń hún ni ni ojú ń pọ́n ni pẹ̀lú àṣẹ ọlọ́run ojú náà ó sì máa mọ́lẹ̀ àtọkùn. fagbèrò ewé ọmọ máa jẹ́ <laughs> ìbá oògùn bàbá tèmi aláwọn kan bínú wípé. ẹ kò mọ ọdọ Ọlọ́run ní wàrà ṣẹṣà. mo ń fi oògùn lẹ̀ lórí ìkànnì yìí mo ní. ṣé bọ́mọ Yorùbá ni kó lè wúlò fún wọn. Hmm, hmm, hmm. àwa èmi náà ti wà lára àwọn akọni tàkókò yìí nù. sàdákàtà rẹ bàbá Fágbéró. ìbànújẹ́ ò ní kan púpọ̀ wọ́n tó wò ní o. àṣẹ wà àṣẹ wà etí ni ọmọ ní di. ó dàṣẹ o. sàmì àdúrà tò ní torí wípé gbogbo tó àwọn mílíọ̀nù dàṣẹ o. èmi ti gbé tó àmì mi. orí gbé orí afẹ́fẹ́ la wà kò gbà wọ́n ayọ̀gbà aláàjì máa gbábọ̀ sẹ́ síta ni ṣùgbọ́n tí ń bẹ́nu wa tá a burú ah, ah. tí sì ń ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ sẹ́mọ́ ọ̀la. àṣẹ. ègún burúkú ò ní sẹ́mọ́ ọ̀la. àmì o àmì o. gbogbo ogun òsì ọlọ́wọ́ ọba ọ̀sẹ̀. àmì ọlọ́wọ́ ọba. gbogbo ọba ṣí àpọ́gàmù yìí ò ní sunkún o. àṣẹ. ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀. àṣẹ. àtọkùn. èyí ò bàbá fagbẹ́rọ. ibi táyà lónìí pọ̀. ẹ ẹ mo ṣẹ̀dá wọn lẹ́yìn tolúkálùkù ó pè tá a sì sọ ọ̀nà ọ̀nà àbáyọ sóko tí ń ja ayé wọn hmm. nítorí wípé olójú kìkìkì tèmi yìí máa ń ṣòfófó ni. èmi náà mọ̀ bẹ́ẹ̀. abọ́lórí bẹ nínú abọ́lọ́rọ̀ bẹ̀rẹ̀. kàṣà. àtọkùn kíní yìí máa ń ṣòfófó ni. òfófó. ẹni tó bá mọ̀ ọ́n torí wípé ẹlòmíì kan kó síwájú ni kò mọ̀ ọ́n ẹlòmíì tiẹ̀ ti sọ́ di òòṣà ṣùgbọ́n dòòṣà lọ torí pé ìránṣẹ́ ọlọ́run ni òun láfi dá yín lóhùn lónìí hmm. ìránṣẹ́ Olódùmarè ní ọ̀sán ibi tó gun ayé ṣe kí ni sí. àti kí lọ́nà àbáyọ. kábíyèsí olùkọ́ ìwọ sáà ti ṣí prógámù yìí ìwọ sáà ti wà lórí èso pẹ̀lú àṣẹ ọlọ́run ìwọ náà wà lára àwọn tí ọlọ́run yọ yanjú ọ̀rọ̀ rẹ̀ lónìí. àmì o àmì o èé o àtọkùn ọ̀nà ọlọ́run bàbá fábẹ́ o. ó yẹ ká sọ̀rọ̀ lórí ogun kan náà ń pè lógun adití. ogun adití <laughs> ogun burúkú gbà lógun adití. ọmọdé pè lógun adití ni. Ah! ogun téèyàn lélẹ́lẹ́ tí ò lọ. òun là ń pẹ̀lú ogun agití a rí wípé ẹlòmíì ti ń gbá ogun rẹ̀ bọ̀ ní ìsìn ó ti fẹ́ẹ̀ tógún ọdún hmm, hmm. yìí wò pé nígbà tó bá lọ́dọ̀ mi kí lẹ́nu yìí ń dààmú sí gan ṣùgbọ́n lórí ètò tòní bóyá ní tí wọ́n ń dààmú sí un bóyá ọlọ́run láàmẹnubà lórí ètò fún tòní hmm. ìwọ sáà ti ṣí ètò yìí jẹ́ káwọn tó wà ní ilé jẹ́ mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ ètò tí ń mú ọmọ Yorùbá kú ọ̀nú òsì ìwọ náà sì kú ọnú òṣì pẹ̀lú àṣẹ ọlọ́run ìwọ sáà ti máa ṣí à prógámù yìí bó ti ń ṣí ààrẹ o ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí o o ò ní fọwọ́ rẹ gbọ́kọ sí o o ò ní fọwọ́ rẹ gbéyàwó rẹ sí ọ wá ní fọwọ́ gbólóore rẹ sí ẹni tí ó sàánú rẹ ò ní fọwọ́ rẹ gbé sí. ìwọ náà máa ṣàmílẹ̀. nítorí wípé èèyàn rángẹ́lì èèyàn hmm. ọ̀gbọ́n ni èèyàn rángẹ́lì èèyàn lọ́lọ́run máa rán sí èèyàn ẹlòmíràn pé ọlọ́run áńgẹ́lì kan sọ̀kalẹ̀ látọ̀run wá ọlọ́run ọkàn áńgẹ́lì láti ti ẹni tí ó sàánú rẹ dìde dì sí ọ hmm. èèyàn lásọ èèyàn òdodo ọ̀rọ̀ olóore rẹ ò wá ní kú ọ sàmí olóore rẹ ò ní kú sàmí gbogbo ẹni tí ó fọ ọ sókè tó fi débi gíga láyé rẹ ọlọ́run ó tì sí ọ lónìí ni kò ní dọ̀la o gbogbo àwọn tí ó ràn tó fi dókè àgbà ń sẹ́ gbogbo ẹni tí ọ̀rọ̀ lọ́wọ́ tó fi rí ìwé rẹ gbà ọlọ́run ó ti ṣe ọ. gbogbo àwọn tí ọ̀rọ̀ lọ́wọ́ tó fi kú lórí àkejì ẹ̀sán wọn ọlọ́run ó ti ṣe ọ. àmì o àgbàdo. olóore rẹ ò ní kú. àṣẹ o àṣẹ mọ́nẹ́mọ́nẹ́. tólóore èèyàn bá kú bí ìgbà téèyàn ti kú sínú ayé ni. nǹkan ti tán. àtàkùn ah, tólóore èèyàn bá kú sẹ́ bí ìgbà téèyàn gẹ́gẹ́ ti kú sínú ayé ni. bí ìgbà tó rí tako níní olóore tiẹ̀ ò ní kú. àṣẹ o àṣẹ o olóore tèmi ò ní kú. àṣẹ wá gbogbo wa tó ń wò mí olóore rẹ ò ní kú o. àṣẹ àṣẹ àṣẹ ọ̀rọ̀ yóò wá dayọ̀ àjọkùn ẹni pé mo gbé kinní kan sínú ìgò ká tó máa tẹ̀ wájú. èmi náà wò wípé èwo tó rèé eégún rèé láàrin ìgò. mo fẹ́ ká mọ bá a bá ti ń sọ lọ wájú tá à ń sọ lọ ẹ̀yìn káwọn èèyàn wọn lè ṣí à prógrámù kí wọ́n máa jàǹfààní bí ẹ̀tọ́ ṣe ń lọ. Ah, ah. ó rí wípé omi àwọn àgbàlagbà ní ká máa ń dàgbé kó omi ayé àwọn ń pè lómi òkun òun là ń pè ń jìnnì. omi òkun. a ń dà hmm. torí pé àwọn bàbá wa ó ní bí wọ́n ṣe máa ń da ọ̀rọ̀ pé eégún n'ugo bàbá bàbá àgbà jọ sí ni. kàṣà. ẹ ẹ má débi eégún bàbá àgbà ẹ eégún onúgo bàbá àgbà burú ọyọ náà yán. bàbá bàbá wa ṣe máa kí ìwé jọ̀wọ́ àná nù àmọ̀ wípé ọtí kìíní yìí ni nítorí wípé àwọn bàbá wa ń fi àṣírí pamọ́ púpọ̀ hmm. àṣírí yẹn ọmọ tí ò bá wá súnmọ́ bàbá kẹ́rí fọmọ yìí farabalẹ̀ wọn ò ní fún láṣìírí ìdínú tó pọ̀lọpọ̀ fi gbàṣírí rẹ lọ. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá tèmi ò gbé lọ nítorí wípé ó tètè fọ̀nà hàn mí. èmi náà bọ́ dúpẹ́ o fágbèrò. torí wípé bí bí ìyín ṣe ń dàgbà ní bàbá mi mú mi káàkiri kábíyèsí olóògbé ọlọ́run wá ń ṣe mí lọ́mọ tó farabalẹ̀ hmm. bàbá mi wá ń tètè sọ pé báyìí lọ́mọ tọ́ o báyìí lọ́mọ tọ́ o ní ò jẹ́ kí nǹkan ṣẹ̀dálẹ̀ ẹlẹ́ òrìṣàtọ́lá nílùú Mọdákẹ́kẹ́ ó parẹ́. àwòrán kó máa jẹ nímọ̀ rẹ̀. ṣé sílé bàbá tí o ti parẹ́ hmm. eégún inú ògbò yìí ẹ gbé kí nìkan funfun bẹnu rẹ̀. èmi náà ń wò ó. ẹ rí àlùbọ́sà ayùnú ẹ̀sùgbọ́n rí pé àlùbọ́sà eléyìí ó ṣe kòǹgbà kòǹgbà rí àlùbọ́sà ayù táwọn òyìnbó nìyí ó yàtọ̀ sí ti tiwa èyí tí wọ́n kó wá láti ilẹ̀ òkè òkun ni òun máa ń tóbi dáadáa àlùbọ́sà ayù tiwa máa ń rí kéékèèké ni. Hmm. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́. ṣùgbọ́n àwọn òyìnbó yìí á rí bó ṣe gbàǹgbà gbàǹgbà tẹ́ ẹ bá ti dá sínú jíìnì báyìí ó ó ṣògùn anything virus ó tún wá protect anything prostrate fọkùnrin ah. àtọkùn. tó tó bá ń tán ni bàbá. jẹ́ iṣẹ́ mú kó rí i. káyọ̀ lè mọ̀ wípé níta gbé wá sórí ètò táwa náà ń jẹ ni. fàgbèrún jẹ́mi náà ò ṣẹ́mu mú bẹ. kò jù báwọn lọ sọ́ọ̀tì kan láàárọ̀ láàárọ̀ ọ̀dà púpọ̀ fúnlẹ̀ ara rẹ̀ á pìtẹ́ǹtì anything tá à ń pè ní eh, postrate anything tá à ń pè ní virus. Ah, ah, ó mu yáríyárí. téèyàn bá ń lò ń gbogbo ògbà yóò mọ̀ fọ́ ọ. ọkàn èèyàn ni hmm. kò ní jẹ́ kí dọ̀tí kankan dúró síbẹ̀ ẹ má jà gbàgbé wípé à ń sọ̀rọ̀ lórí ogun adití kí là ń pè lógun adití ogun adití lógun téèyàn lélẹ́lẹ́ tí ò lọ ẹ rí wípé ẹlòmíì ó ti fẹ́ẹ̀ tó ọdún mẹ́wàá tó ti ń bá àìsàn kan yí ẹlòmíì ń bẹ ojú bẹ́ẹ̀ tó gún ọdún tó ti wà ní òsì. kódà jù bẹ́ẹ̀ lọ. ìran kan bẹ tó jẹ wípé àwọn ò tiẹ̀ lówó rí ogun adití ní dadílé wọn láàmú ṣé kìí ṣe pé ogun adití ń da wọ́n náà láàmú báyìí. wọ́n ní gbogbo tẹ́lẹ̀dùnmọ́rì dáadáa ni. nọ́mbà tá ẹ pè mí sí o oh eight o. Oh o oh eight o. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. o eight o. o eight o. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. o eight o oh eight oh thirty thirty forty five forty five sixty three sixty three eighty three eighty three oh eight oh oh eight oh thirty thirty forty five forty five sixty three sixty three eighty three eighty three. pẹ̀lú àṣẹ ọlọ́run nọ́mbà tẹ́ pè mí sí lórí ètò fún tẹ́tò ní O oh nine O oh O oh nine O twenty twenty seventeen seventeen nineteen nineteen ninety nine ninety nine. ó kù díẹ̀ tá a máa dá yín lóhùn ẹ jọ̀ọ́ ẹ fi alára balẹ̀ díẹ̀ ká bá ètò débi kan gbogbo yín pátá láàdá lóhùn lónìí pẹ̀lú àṣẹ ọlọ́run ìbànújẹ́ ayé rẹ̀ kú lónìí o pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀tọ́kùn ìjà ìmọ̀ wípé ìdílé kan ogun adití ni máa ń dà wọ́n láàmú hmm. kí ni mo wí. ogun adití ni máa ń dà wọ́n láàmú. nítorí wípé ogun ti ń jà wọ́n láti pilẹ̀ kò kú òtítọ́ mi ṣé irú àwọn bẹ́ẹ̀ wọn ò tara jáde ní àbíbò lọ̀rọ̀ tí wọ́n ti wá rí bẹ́ẹ̀. wọn ò tí ì kan aláwo orin ni. kí ni mo wí. wọn ò ì kan aláwo orin. ẹlòmíì yàtọ̀ sógun adi tí ń dààmú rẹ̀ ogun ẹtì. ọlọ́run ọmọ yorùbá tẹ́lómi ti ní nọ́mbà bàbá bá gbé ẹ̀rọ lọ́wọ́ màá pe bàbá bá gbé ẹ̀rọ lónìí màá pe bàbá bá gbé ẹ̀rọ lọ́la ìpè lọ́túnla sógun ẹtì ò ti kú tiẹ̀ nítorí pé ogun ẹtì wà lára ogun tí kì í yẹ ó rè lọ bí àṣeyọrí rẹ̀ ọgbọ́n ni ogun ẹtìṣẹ́ ó wà lára tí kèé jẹ́ kéèyàn fẹsẹ̀ ara rẹ̀ rẹ̀ lọ́bi tí ó ti sórí rẹ̀. ogun tí ń dá ní dúró. ogun tí ń dá ní dúró tí ń dá ní dúró tó ń gbèsè ogun adití ogun burúkú ni ọgbọ́n ni ogun téèyàn máa ń lé títí títí lọ hmm. ó dàbí àwọn ẹran burúkú kan àwọn ẹran yóò ṣogbo tí wọ́n tẹ́ bá gbé nǹkan kalẹ̀ tẹ́ ń tà báyìí bí wọ́n bá ti ń bùjẹ tẹ́ ń nà wọ́n di wọ́n sì tún máa padà ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ lógun tiẹ̀ náà rí àtọkùn. bàbá fágbéró. ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ náà lógun tiẹ̀ náà ṣe kí ni bẹ́ẹ̀ ló rí okun aditínú àìsàn tí ń ṣe ẹlòmíì ní èsì ọdún mẹ́wàá ẹlòmíì ti ń retí ikú ṣé ìwọ náà ti máa retí ikú ṣé è ṣe àìsàn adití ní dọ̀láàmú àìsàn tí ìgbóògùn bọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tó ọgbà wálé iṣẹ́ fagbẹ́rún ọmọ òrìṣà tọ́lá ó dúpẹ́ fọlọ́run hmm. kí ni wọ́n rí yóò dúpẹ́ fọlọ́run. ọlọ́run torí wípé ọlọ́run ló gbé wa kalẹ̀ fún tàkókò yìí ẹ gbọ́ ẹlòmíín bẹ inú rẹ̀ ló tóbi ẹ ó ti ṣẹṣẹṣẹṣì ṣẹṣẹṣẹṣì síbẹ̀síbẹ̀ inú rẹ̀ ọlọ́lẹ̀ ó ti wá rí rí bí ogun adití ìwọ tínú rẹ̀ bá tóbi lọ wá ewé ẹ̀fọ́ tá a máa jẹ ẹ̀fọ́ gúre tó nínú tó fẹ́ kọ́ lọlẹ̀ ẹ̀fọ́ gúre ẹ̀fọ́ gúre hmm. ọ̀ọ́kàn sànù pẹ̀lú iyọ̀ tó bá ti ṣàánú pẹ̀lú iyọ̀ tán kí iyọ̀ yẹn lè pa germs tó bá wà lára ewé yẹn wàá wá máa jẹ ẹ̀fọ́ yẹn láàárọ̀ kùtùkùtù láì tí ì jẹun wàá rí wípé inú rẹ̀ máa lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú exercise tó bá wá ń ṣe ọ wàá rí pé yọ ràn lọ́wọ́ àtọkùn àlẹ́fọ̀ rẹ̀ lásán ẹ̀fọ́ ọgùn rẹ̀ kò sí ìkàwé ìwọ́n bàbá àwọn bàbá wa ń dọ̀wọ̀n àná wọ́n ṣe ẹ̀fọ́ gúre pẹ̀lú ẹ̀gúsí ní wàràwàrà àmọ́ hmm. hmm. fi jẹyán àmọ́ fi jàmàlà níbo ẹ̀yẹ mélòó ní jẹ ẹ̀fọ́ gúre mọ́ni àwọn yíbò nìkan ní jẹ. gbogbo ẹ ti aláwọn yíbò nìkan ní jẹ. ẹ ẹ mọ̀ pé yíbò òye òye àṣà tó yí àwọn yíbò yẹn sábà fi ṣàìsàn bí àwa Yorùbá hmm. gangan ni fi máa ń sepo tiẹ̀ kì sepo tí gbogbo wa ń jẹ ọmọ Yorùbá ẹ já padà bàbá Fagbéran oh, oh. àdémọdélé àwọn ìgbò mo tó jẹ ègbò yìí. bẹ́ẹ̀ni o oh, eight o o eight thirty thirty four five four five six three six three eight three eight three o eight o o o thirty thirty forty five.

lọ mọ jẹ ẹ̀fọ́ gbúre máa jẹ ní tútù láàárọ̀ láàárọ̀. ẹlòmíì ti torí rẹ̀ ó ti mu ògógóró mu ògógóró olúwa pọn lọ kárin. ẹ̀rí pé bàtà ń sọ ilé à nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ògógóró máa ń ṣàkóbá fún àgọ́ ara èèyàn. Hmm. eléyìí ní ìsúná bá jí mu láàárọ̀ kì í sọ ògógóró ló mu oògùn ló mu nítorí wípé yóò ṣiṣẹ́ oògùn nínú ara rẹ ni kì í ṣiṣẹ́ ògógóró ní ọ̀sẹ̀. ọ̀gbọ́n ni. Hmm. àgbọ́yé ẹni ògógóró tá a bá ti lè fi nǹkan míì kún yálà egbòogi lẹ sọ sínú rẹ̀ ni ó ti dòògùn ó ti kúò légbòogi ó ti kúò ní ògógóró lásán torí pé bẹ́ẹ̀ bá mọ ògógóró débì kan ẹ̀kẹ́ rẹ̀ yóò máa ṣe rọ́tọ́rọ́tọ́ ni yóò máa léwọ́ yóò máa wá wú lẹ́sẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ kíndìnrín rẹ̀ ń sọ sẹ́lẹ̀ nù atọ́kùn ẹ má jà gbàgbé wípé à ń sọ̀rọ̀ nípa ogun àdìtí hmm. ogun téèyàn lélẹ́lẹ́ tí ò lọ ogun burúkú ṣé kì í sọ̀hún ní dààmú tiẹ́ wọ́n tó ń wò mí hmm. ṣé kì í ṣe pé ojú fi ìrẹ̀wẹ̀sì ọkàn kún torí pé gbogbo àdìtí máa ń dààmú èèyàn téèyàn bá ti fi ìrẹ̀wẹ̀sì ọkàn kún kò ní rógun ṣẹ́. wàhálà dé nítorí pé ẹni tí ó ṣẹ́gun yóò máa jagun lọ náà ni. bẹ́ẹ̀ ni o. yóò máa mo fẹ́ ṣẹ́gun. ẹ rí gbé ilé míì kò sẹ́ni tí máa ń láàánú ilé wọn ṣùgbọ́n ọmọ tó lọ bá rò jára kíkanjú bí ṣe ra rọ́mbì nírò títọ́ mbì nírò títọ́ mbì níra rọ́mbì ìwọ̀n ra gbogbo ẹlura wọn ìwọ̀n wà lura wọn yóò padà jára ẹjọ́ kan. bàbá Fágbènró ogun aditita ẹ̀ ń dákọ yìí kí ló máa ń fa sábà sábàbí ẹ̀ gan. ogun ìpìlẹ̀ àwọn fa àfọwọ́fà òbí àwọn fa. ọgbọ́n ìwà mi yé. ẹ̀ṣẹ̀ àìmọ̀dí kọ́. ọ̀pọ̀lọpọ̀ òbí ti fọwọ́ ara rẹ̀ fàgbákò kalẹ̀. ìdínú tá a fi sọ pé ẹ má jà wáyé wa kú wọn. àwọn baba jésù àjàrà eyín wá kan mọ. bó ṣe nínú àwọn ah. oògùn téèyàn fi ń la abẹ tí ò nídìí pé ká ẹ lò kéèyàn. Hmm. atọ́kùn wo sẹ́yìn nìsí. <laughs> oṣó ni eh? oṣó mọ̀pọ̀ sì kú ni gbogbo etí tó wò mí oṣó kí ni mo pè é oṣù wọn bò ṣìkú ẹ ti mọ dákọ kí ní ètí pẹ bàbá fagbé olóore. béèyàn bá lò ó kò sí yóò rí tiẹ̀ sẹ́nu ayé. kàṣà. kí ni mo wí. béèyàn bá lò ó onítọ̀hún ò rí tiẹ̀ sẹ́nu ayé. bó ṣe rí nù. oṣù mọ̀ bá kílẹ̀ pé. oṣù mọ̀ bò ṣìkú. tọ́ ọ bá nílé yìí èkíní ìdààmú ayé ò ní bọ́ ọ kò ní bọ́ ọmọ rẹ o ò sì ní fàgbà kó o lẹ̀ fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn bọ́ ọ bá wá lówó àwọn iṣẹ́ oṣù mọ̀ bò yìí <coughs> pẹ̀lú àṣẹ ọlọ́run ó lówó ọkàn rẹ ó balẹ̀ ó rọ ọmọ gidi tọ́ ó rí ìyàwó rẹ tọ tọ́ ìbànújẹ́ kankan ò ní fi kalẹ̀ fọ́mọ ìwọ náà ó sì dàgbà ó darúgbó hmm. ó sọ mọ́ bó sì kú nì. àwọn oṣó kan bẹ tọ́pẹ́ bẹ́ẹ̀ èèyàn bá ti ń lò ó wọn ní kí àwọn ọmọ lèèyàn ń lò. ẹ ó ti wá wàkúwà nù. eléyè ṣe eléyè ṣe wàkúwà hmm. ẹni pé ẹ̀jẹ̀ adìyẹ lápá sí i hmm. eléyè ṣe jẹ yàn. àwọn ẹnu òkè èèyàn àwọn ẹnu òlòkulò àìwá wàkúwà nítorí pé béèyàn bá ti lòlòkulò tó bá wà wàkúwà yóò rí rí hmm, hmm. ni ní ìsìn tó jáde gbé yẹn sáyé báyìí ní ìsìn ni wípé kò sí nǹkan èèyàn ń bẹ̀ hmm. ọgbọ́n ẹ̀rí pé bàtà pàdé ẹ̀ èmi náà lè fọwọ́ kọ́rọ̀ lè lò ń bẹ̀. òótọ́ mọ̀ ni kò kò kò ṣọwọ́ mi kankan. ẹ̀jẹ̀ adìẹ tá a pa sí. èmi náà ti rí lára rẹ̀ o rè. oṣù mọ̀pọ̀ sì kú ni hmm. èèyàn nílò eléyìí kọ́ mọ̀ rówó. ọgbọ́n ìmọ̀ mi gbógun máa ń dààmú èèyàn bí máa ń lo eléyìí yóò sì máa padà díẹ̀ díẹ̀. ọgbọ́n hmm. ìmọ̀ mi wọlé yìí ní ìsìn àgbélépọ̀tà tó ya wèrè ni. Hmm. Oh, boy, tẹ́bẹ́ni ọ̀tá kan ń dààmú èèyàn. àgbélépọ̀ náà. bá a bá bù fún un pẹ̀lú àṣẹ ọlọ́run yóò dúpẹ́ fọlọ́ kí ni mo wí tẹ́bẹ́ni ọ̀tá kan ń dàn láàmú ìwọ sáà sọ fún wa káàbù inú àwọn àgbélépọ̀ táyì fún ọ bí ọba jáwọ́ yọba lọ ó ní kó gbogbo ẹ̀ ní ìyá adìẹ ń bì ìyá adìẹ ń bì ni gbogbo ń tàwa fi pèlò rẹ̀ ewé epo ni hmm. kí ni mo wí. ewé òun egbò. E-, eléyìí ní ìsìn olólógbò mọ́kànlá nú. ah ó rí pé peter arọ́sìn yìí náà ibi tó kẹnu ni. bẹ́ẹ̀ ni ó kẹnu bàbá. olólùpọ̀ mọ́kànlá nú. èyí mú sùkọ́ ọ̀hún. bẹ́ẹ̀ ni. oṣù mọ́gbó sì kú nu ọjọ́ mẹ́ta la ijó bẹ́ẹ̀ ṣe ń wò náà bí èèyàn bá wá lo eléyìí tí ò ní ṣùgbọ́n àwọn tó ti fi èèyàn fa ọmọ yahoo wọ́n ti wọ́n lówó láàrin ọdún kan ọdún méjì wọ́n sì kí ló fà wọ́n ti wá wàkúwà ìtí bàbá bá wọn ọ̀ká wọ́n ti wá oògùn tó wá lọ́jọ́ orí. oògùn ṣe kí ni bàbá. ó lọ́jọ́ orí. ṣé pé ó tún lọ́jọ́ orí téèyàn lè máa lo àwọn oògùn. nínú ètò mi kan mo ti sọ nígbà tí màá fi tó twenty forty ọmọ ọ̀dọ́ nàìjíríà tí ọ̀yà wèrè ọ̀pọ̀ ah. ọ̀pọ̀lọpọ̀ rò pé à ń dúrọ́ọ̀gì nìkan ni mò ń sọ̀rọ̀ sígbà náà ṣùgbọ́n ẹni tó bá wà nù ilé yóò yẹ pé ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ twenty forty wèrè àgbà nàìjíríà àfi kí ìjọba múra torí wípé average of ọ̀dọ́ nàìjíríà eighty to ninety percent ọ̀dọ́ nàìjíríà ní ṣe yahoo ọ̀gbọ́n ni atọ́kùn eighty to ninety percent ọ̀dọ́ nàìjíríà ní ṣe yahoo ní ìsìn oògùn tí àwọn babaláwo yìí sì là ń bá yín jẹ́ jù àwọn olóògùn là ń báyé jẹ́ jù àwọn àfáà là ń báyé jẹ́ jù àwọn pásítọ̀ burúkú là ń báyé jẹ́ jù nítorí wípé kí ni àwa fẹ́ ṣe oògùn táwọn àpọ́jọ́ orí àwọn ọmọ yìí ọ̀gbẹ́ àwa ṣe fún